ọ̀rọ̀ yìí ti wá lágbára tó yìí ó mọ̀ tí wọ́n kú sí kan wá púpọ̀ àdẹ́gbà Muhammad ọ̀gá ọ̀gá àwọn ọ̀gá ọ̀gá gbogbo wa àdẹ́gbà Muhammad àbí èso ọ̀gá ní inú aláàjọ ló kọ́ nínú ìjà lẹ́bí lórí àdẹ́bí láṣíwájú ayé àdẹ́bí láṣíwájú ayé àdẹ́bí láṣíwájú ọ̀rọ̀ ọ̀hún Wà á ti jẹ́ ìjẹ́ fún. Ah, ọlọ́pàá àti ìjẹ́ ìjẹ́ bá nẹ́gbà Mùhàmmad bá bá Ìjẹ́ ọmọ gbé bá nẹ́bí ìjú ìjáde láti ayé adájọ́ ọ̀rọ̀. Ó gbà mí sì dájú bá nẹ́bí. Àwọn òbí kò rẹ́gbọ́ ibi. Olúwa ní wọ́n là kán bí ohun ilá ìlẹ́yìn ká. Aránṣẹ́ sí ọ̀rọ̀. Pàdé láti ìlànà ní ọ̀gbìn ká. Bọ́ọ̀ tí ń gba wá àyè wa. àwọn nǹkan náà ti wá dájú rẹ̀ wọ́n yí ọdá àtàlà àṣọ tó bá ilé wọn náà tara bá jábá bọ́ ni, ni. Ó ní èèyàn lára bá tàbí ti àpá, àná, ọlọ́run wá dá ìgbẹ́bí padà pé wọ́n lọ já pé olóòtọ́ abọ́bà yìí náà ṣòro títà tí kìí gbàgbà yìí tí ó lọ wá ní tó kù tí kò dé ti ẹbọ Àti àti ìrànlẹ́ múra, ó lọ ayé gbogbo ẹ̀ láyé ṣùgbọ́n lọ́nà àmọ̀lúkà, ìdí àgbẹ́bì gbogbo ṣẹ́ àti pàtẹ́ kábítẹ̀ ní bá wọ́n pàdé nìkan bùbádà wọ́n dákà fún un lẹ́nìlẹ̀ nílẹ̀ kọ́ sí yìí. ṣé inú àgbékalẹ̀ yẹn wà láwùn tó wà lẹ̀ kù lẹ́nà náà tó gbẹ̀yẹ̀ àmọ́ tó kàn wọ́n parí. ìbò wọn báyìí ní ṣẹ́gbẹ́ ọgbà díẹ̀ dájú dájú ọba bẹ nínú ẹni tó máa ṣòfò. Àrùn àmì bá wí. Àrùn àmì bá wí. Àmì ọ̀gá wa bó ti gbé ogun jẹbọ tó ọlọ́ọ̀lá àjẹ́bí ò sófò tó bá ilé jẹbọ àjẹ́bí ò mà jẹbọ ọlọ́run bá lè sọ bá àjẹ́bí ò sófò dáàjẹ́bí bá jẹbọ bẹ́ẹ̀ni àti yí bá wá ń jẹbọ tí àwọn òṣèré ìmọ̀ bí àmì àti ìbéèrè rẹ̀ sí ẹ̀mí Olúwa àti nígbà àjẹ́bí bá jẹ tàbí bàtà náàbì ní ìbò náwọ́ tàbí ṣe tàbí ṣe bí ìbò náwọ́ tàbí wà nígbà náàbì lálẹ́ kìí àmà tó náwọ́ gbogbo ní lọ́bàá nígbà náà ìlànà gbọ́lẹ̀ sọ tó rà ní gbọ́n náà láti ṣùgbọ́n ní ṣùgbọ́n mẹ́sẹ̀ ìlẹ̀ fẹ́ ìṣó tàbí tó ní ìyàwó àgbà ní tó ń bá ilé ọ́ dàìrẹ́tì ni ò dápẹ́ o tó ń bá ilé ṣẹ́gbọ́ ọgbà ní dájúdájú máa ṣòfò

Gẹ́gẹ́ ìgbò ó dé ní Sẹ́lú ìmúta á, òpin gbogbo ẹni tí ń jẹ́ ìdá tó lè rìn jẹ́, òpin ìrìn àjọ ẹni tí ń bá rí inú ẹ̀dá, ìbẹ̀ ní Sẹ́lú ìmúta á, ti fi nínú délé ó lè fi òde lọ́mọ́, àmọ́ lọ́mọ́ ní kí wọ́n mọ̀. Ó wá pa ànábì nìkan wá ń dáàbọ̀. Ó wá ń pàdé ọlọ́run, ọlọ́run wá ń bá sọ̀rọ̀ náà méjì. Ọlọ́run bá sọ̀rọ̀ náà méjì. Ọlọ́run pẹ́ bí ọlọ́run ti wá fà á mára tó ní sábà máa lókè lókè máa. Ọlọ́run ti wá ń sọ

olúwa mi ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ayà yìí wà sẹ́yìn tán. Ọlọ́run ọba mi ní inna Allaha. Olúdájúdájú Allah subhanahu wa ta'ala la yaghfiru kékeré ẹ̀ṣẹ̀ mi ọlọ́wọ́ ayé hàn kẹsàn tó eléyìí ló tóbi wá lórí rẹ̀ wà yẹ kò bí mo máa dúró dáadáa yé tàbí mo yẹ ṣá àmọ́ gbogbo tó bá ti yàtọ̀ sí à ń ṣe bọ́ dára sí ká mo rí jọ ọ̀kú wa ẹ̀gbọ́n mi gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ tó kù ẹ̀ mọ́ tán ìyẹn ṣe jìnnà ọlọ́ọ̀tí ọjà rẹ̀ ọjà rẹ̀ fẹ́ ọgbọ̀wọ́ lápò ọgbọ̀wọ́ ìlé ó pààyàn ó gbọ́ àwọn ẹ̀jẹ̀ tí ń ta ní ẹ̀yìn jẹ́ ìgbúgbà àti àgbákọ̀jẹ̀ ní o ó kówó nàìjíríà àbówó gọ́ọ̀mẹ́ntì àbówó ṣe jẹ́ ìwúrúkú ní o àbákò ní o bí èèyàn bá jí owó èèyàn kan wà láìwó rọrùn ẹni kúrò náà mú fúyẹ́ ẹni bá jí owó nàìjíríà ọmọ àwọn mílíọ̀nù táwọn ẹ̀yọ̀ fúlá ìfìyà fún ẹni burúkú ni Guarantee wà lórí àbójì rẹ̀ 99.5%. Ẹ̀rọ. Bó bá wá kú lórí irú àwọn ẹ̀jẹ̀ yìí tí ò tún bá guarantee 50% àbójì gbogbo à. Láàrin pé ọlọ́run lè wò ó ṣe ó sì lè máa wò sí. Tẹ̀sán àtòlísìlá, àtọ̀wùsí, àtọ̀lè, àtọ̀lítẹ́tẹ́, àtàpàyàn, gbogbo ọ̀rọ̀ ẹ̀jẹ̀ pátá ẹni bá túbá tí ò ṣe é máa ninety percent assurance ó wà lórí àpèjì rẹ̀ pátápátá ìlú ìlú ìlú. àwọn ẹ̀kẹta àkàlẹ̀ yìí ẹni tí ò tún bá 50 percent assurance wà fún yóò lè lápòlì ó lè rí ó sì lè kiri ó sì lè má rí ìtọ́pọ̀ sí bá lẹ́gbọ̀n. àmọ́ jẹ pẹ́ẹ́rẹ́ lápòlì àbí ò tún bá ó sì bá ti di ẹ̀gbọ́n ló jẹ́ pé gbogbo táà bá ń jẹ́ láàmà bẹ̀rù lórí rẹ̀ láàmà sókún lórí rẹ̀ láàmà wá foríjì rẹ̀ ó sì dá káṣe bẹ́ẹ̀ bàbá tí túbá olú àjọmọ̀ foríjì wà àmì ẹ̀jẹ̀ tí ó dé omi irun mú ẹbọ ni òun ẹbọ ni òun ẹbọ ni òun ẹni bá lè gbìyànjú nígbè tí ayé rẹ̀ tí ó lẹ́bọ lẹ́rù rẹ̀ tí ó sì bá wọn dé ti gbogbo ẹ̀jẹ̀ yóò wù tó bá lè máa ṣẹ̀ ẹni ó rẹ̀kàn pé àlìjẹ́nà jájú àmọ́ àtàkòwò ni ó sì nínú já ìlẹ́bà fún tó wà nìjẹ́nà nìjẹ́nà àmà onídìdá tí ò ṣẹbọ tó ṣe ìsìláàmù rẹ̀ dáadáa tí ò ṣẹbọ tí ń kírun àlìjẹ́nà rẹ̀ jájú alágbàpọ̀ ọdún mẹ́lẹ̀ ni ó ṣe ló já náà mùsùlùmí tó títọ̀ sí ìtùjú òṣẹ́gbọ́ tí wọ́n mú tí àlìjẹ́nà rẹ̀ dájú àmọ́dún mélòó làbákọ̀ rẹ̀ nínú jàánàmà ẹgbẹ́ wà jẹ́nà mú ọláàmà àmọ́ṣẹ́ rẹ̀ lẹ́bọn ẹni tí ń ṣẹbọn tí ó dáwọ́ ń di ẹbọn èèrè àlìjánà kò sí o iná rẹ̀ ló ṣọ́ ọlọ́gbọ́sìgà àti ọlọ́mọdá tí a náà sápa ẹgbẹ́ ẹgbẹ́ látàárọ̀ bóò láti mẹ́gbọ́ báà ní pé ó gbọ́ ẹlòmínà tí mo bọ́ òun fẹ́ṣẹ́ bọ́ nídìí kó lẹ́nu míì tí mo bọ́ òun ṣẹ́bọ̀ owó òṣèré ṣẹ́bọ̀ láyé òun bóyá nílẹ̀ mọ́ bẹ láàrin bá ti gbé ẹ̀gbọ́ àfikà mọ́ abẹ́ ẹ̀lẹ́gbọ́ kan lórí àrọ́tù ṣàrọ̀ lórí yàbá ó ní láì ṣàrọ̀ ó ní àrọ́tù ṣàrọ̀ mo ma burú àmá burú tí mo mọ̀ yí láì ṣàrọ̀ ní ìmá burú torí kí n lè sá burú òun pàláàtí àmọ́ tó jẹ́ kí n máa burú ní pé nítàwọ̀ kí n lè sábà burú ní wà máa ń lámíyà rí bí ṣára ẹni tí ó bá ilé dáńtẹ́ ń pè láburú náà yàká bí yóò kò ní baburú àájú ẹ̀bọ̀ tó wà ní àájú ẹ̀bọ̀ tó ń ẹ̀bọ̀ tó ń tàbí lọ àṣàjọba abẹ́jú rẹ̀ bọ́dúnwá àṣàjọba ẹni tí ò bá jẹ́ bọ́mà ó lè jẹ́ bẹ́ẹ̀ mọ́ ní ti ń rà ilẹ̀ Yorùbá àti ẹ̀rọ tara wá pọ̀ àti tara wá pọ̀ àgbàjẹ́bọ awàdà ìdájú àwọn apalẹ́ ara lọ́wọ́ kájú àmàjẹ́bọ alàǹtàjà alágbádà lábújẹ́jà àti ìṣẹ́ ilẹ̀ yorùbá ìgbà nígbà yọ ìlà ìlú ìjọ ọjọ́ ilẹ̀ bọ̀ ìtọ́pọ̀lọpọ̀ wá ní sábà tún sí ni pé ẹni tán pè lẹ́bọ ní ìpèsè tán máa ń gbé sínú ìsásùn ẹ̀kọ́ ẹ̀kọ́ tútù epo owó ẹyọ èkú owó agẹ́rẹ́ káwá kó ká gbé lọ sí oríta mẹ́ta ìṣù ọ̀daràn òun la gbà pé kí n jẹmọ́ ẹ̀bọ ẹ̀bọ ni lóòótọ́ àmẹ́bọ̀ ò parí bẹ́ẹ̀ irọ́ ẹ̀ka péré nínú rẹ̀ bọ̀ yìí kódà àlàyé là á ṣẹ̀ṣẹ̀ ṣe kó mọ́ ṣe bọ́ pẹ̀lú wọn lọ́kàlẹ̀ aláàyèbá ẹ̀kọ́ lù kí ni ìdájọ́ rẹ̀ ilẹ̀ epo ẹ̀rọ ìdìbò ẹ̀ tẹ̀rẹ̀ ìdìbò ẹ̀mí ti lẹ́bi ńlá owó agbára wọn ni Àmọ́ àjọ kọ̀ọ̀kan ni wọ́n so mọ́ tó fi díkì ìjọba. Ìjọ́gbọ́ àwọn kan ni wọ́n wá láti gbé ẹgbẹ́ tó fi díkì ní ẹ̀dà sọ́ra mẹ́lọ ìlẹ̀bọ̀ tí ẹrẹ́ bọ́ ni wọ́n wo ẹ̀tọ́ tí ọlọ́run bá ti dèrò pé ẹ̀tọ́ yìí ti tẹ̀lé nìkan ni ìjọ abá ti gbé pẹ́lò ní ìlẹ́yìn ọlọ́run àbí bá a ti ń pé fọ́lọ̀ láti ẹgbẹ́lú ní ìdílò dìlẹ̀ máa ẹgbọ̀rọ̀ gbogbo ẹ̀tọ́ ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ nìkan ṣoṣo ní nígbọ́ta bá ti ń sí ẹ̀rẹ̀ láàrin ọlọ́run àtẹlòmí àbá àti ẹ̀gbẹ́ kó lọ́dọ̀ ọlọ́run kọ̀m̀pìtì alọ́rẹ̀ ẹgbẹ́ fẹ́lòmí kí láti ń tẹ̀ náà ẹgbọ̀rọ̀ ẹ̀lẹ́ bá pẹ̀lú rẹ̀ olúwa ní sọ fún agbárùkọ̀ ẹnìkọ́ntọ́ gbogbo ó ní tẹ́ ẹ bá fẹ́ gbára lé nǹkan ọlọ́run nìkan ṣoṣo ni ẹ gbára lé o kalẹ̀ fẹ́ tó gbàgbọ́ rẹ̀ àyà kan àyà mi ó ní wà á lọ mọ fálíyàtà wà kálílì mọ́tà wá kì í wùlà gbogbo ẹni tí ó bá máa gbára lé nǹkan ọlọ́run nìkan ni kó gbára níbi kan wà á lọ mọ fálíyàtà wá kálílì mọ́tà wá kì í wùlà àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ọ̀dẹ̀ tàbí kí wọ́n gbára ní ọlọ́ọ̀dẹ̀ wá dájúgbà náà ní pọ́tàpọ́tà wọ́n kálẹ̀ alàlùhárì ilé àdínẹ́bì dára ní olúwa ọba alàmì tẹ́rí ọlọ́ọ̀dẹ̀ nìkan olùkọ́ àdájú sí ọmọ ogun wa ìjọ tá a bá tó ti ní ìka àtẹ́tẹ̀lé mi lẹ́yìn ọlọ́run kí la ti jẹ máa ọlọ́run dáhùn bá wọn ṣe fún wọn. bọ́ọ̀ ti jòkó yìí táwa bí ọgbẹ́ bábá yìí máa sókè ha táwọn lórí làwọ́ wọ́n á àtẹ̀tà mẹ́rin táyì kí ló fi sọ́bà ọ̀bẹ̀rẹ̀ mọ́ sọ àbọ̀ gbé ìtàkùn lórí ìtàmẹ́ta àmọ́ ìgbọ́ olùgbọ́ pè ní ìṣọ́ra tó pè ní àájò ọlọ́run ló fẹ́ kọ́ gbára ní gẹ́gẹ́ bí mọ́kànlẹ́ báyìí gbà pé mo lè ṣe ọlọ́run fẹ́ kọ́ gbà pé mo lè ṣe àìgbà kọ́lọ̀ lè ṣe láàrin ṣe kó dàjọ àìgbà ní tàbátà kó lè ṣe ní kí láwọn ṣe láwọn ṣe jẹ́ tẹ́lá wọlú ní ẹ̀lòmí ah, ẹ̀wọ́n tàbí orígunmí ọ̀nà sílẹ̀ orígunmí ọ̀nà sílẹ̀ orígunmí ọ̀nà sílẹ̀ orígunmí ọ̀nà sílẹ̀ ìgbàtí wọ́n kọ́lá àárín ilé báyìí lọ́sọ̀ yóò máa ní wọ́n kọ́ tó tó tó àárín ilé ojú wá jẹ́lẹ̀ ràbàtà ojú ìkànlẹ̀ ojú ọ̀nà rẹ̀ ọ̀nà rí tó ìgbàlẹ̀ lẹ́yìn ọ̀nà jẹ́ tó wọlé ojúṣòkan ní ìgbàlẹ̀ ojúṣòkan bẹ́ẹ̀ ìwọ̀ ọjà rẹ̀ tẹ́ẹ̀tẹ́ ibi tí káńtà rẹ̀ wà oṣù tẹ́lẹ̀ oṣù nǹkan mọ́ ọ̀tọ̀ lóbi tó fi wọ́lẹ̀ láàárọ̀ láàárọ̀ tẹ bá wá rẹ̀ ó ti wọ aṣọ sílẹ̀ nígbà tí ń dè mọ́ ìgbẹ́rẹ̀ rẹ̀ gbogbo ìwọ rẹ̀ gbogbo bàrá àbí rẹ̀ ó ti bẹ̀rẹ̀ àkábánù kíláàsì àkábánù eléyìí wá kọ́ àgbélé kọ̀tánù àgbélé kọ̀tá ìyàwó pọ̀ èyí tí ń kọ́ àmọ́dáríkànù mọ́dáríkànù tọ̀ èyí tẹ́ wá rí wọ́n eyi kọ́ èyí ò lẹ́lọ́nú ayé ayé nù tọ̀ èyí kọ́ ẹ̀lọ́nú àwọn àgbà ẹ̀lọ́nú àwọn àgbà tọ̀ kí ní àgbà wá ń kọ́ ẹ̀lọ́nú àwọn àbúrò ẹ̀lọ́nà àwọn abó tọ̀ ìfúnpá yìí máa wá kọ́ àkíkẹ́ ní yóò àyíká àwọn ọmọ tó lè fẹ́ bá mi ní àdá nígbà aláàjí yìí lọ ń kọ́ àyẹta nù ọba ilé ní ìbọn ó lè má kàn mí ọ̀rẹ́ mọ́ wàhálà tó kóra rẹ̀ ẹ wá bá bí pé èwo ló kù tó ọjọ́ kọ́lọ̀ òun ṣe kọ́ ọ̀ṣun kíkà ọjọ́ àyẹ̀pá ọjọ́ ìlú ọjọ́ ìgbọ̀nsá ara àbẹ́rẹ́ bọ̀tá láti ọ̀sẹ̀ dà èwo lọ́kọ̀ wọ́n tó wá ti fún ọmọ

àwáyà bá wáyé tàǹsọ̀ wá mẹ́ ìyá wá ń tẹ́lú gbọ́nà ìjẹ dúdú tàǹsọ̀ wá mẹ́ tàǹsà wá mẹ́ àwọn tẹ́lẹ̀ tàǹsọ̀ àti tàǹsà wá jẹ́ àwọn àjẹ́lẹ̀ ẹni tó gbé àtìgbàlá wá mọ̀ pé ayé yóò dé dágbé ẹ̀dàkùn nínú ayé yìí àti inú ìyá wa níbo ni òsì dágbé ní méjèèjì ẹ̀ dámọ̀lá Tọ́bá jẹ́, yẹ́ ìdí sí, èmi àti ìmọ̀ nígbà ní sáàrọ̀ láìpẹ́, àbíkà pọ̀jù.

kí lẹ́rí kí lọ́dẹ̀ parẹ̀ sábẹ̀bí ààrẹ ìdájú ìṣẹ́gun sábẹ̀bí òkúrọ̀ ìdájú ìdájú ẹgbọ́n ìdájú ìdájú àdájú ẹ̀sìnkẹ́ lágbó ti láti gbé rẹ̀ alágbó ti jọdá ẹ̀ẹ́ báyé nínú bàbá ṣe ń dájú mọ́ alágbó ti bẹ́ẹ̀ tí ọmọ ọkùnrin òjòrú ayé èyí tó kù láti fún ọdọ́bà láti dá ara gbé láyé confirmed ayé yìí ẹ̀rà gbé nàbà ẹgbọ́ ẹ̀fọ́ lọ́ra yìí gbé àmọ́ ọwọ́ ìpàdé ti rà gbogbo ìwé bá sáyé láwọn àti ìpínlẹ̀ ọwọ́ rẹ̀ mo tọ́jà ní ìwà bẹ́ẹ̀rẹ̀ já bí bá já ní lọ ní lọ ní àwọn àbúrò àwọn tí ń ta ẹja ó lè wá

àwọn tẹ̀lẹ́nu àwọn tẹ̀wọ́ lọ́sàn án tẹ̀wọ́ lọ́rù kájúkú ọ̀rọ̀ ti ké tó lè kó wà wọ́n lọ́wọ́ wọ́n wọ́n bí i lọ́wọ́ lọ́sí títí títí tẹ́lẹ́ ọlọ́run náà wọ́n bẹ̀rù ẹ̀dá fún ẹjá jáwọ́ ẹgbọ́ ohun ẹjá jáwọ́ ẹgbọ́ ohun tẹ́wàá ní gbogbo wàhálà àtàkùnrin àti iná wàhálà náà tún ìpínlẹ̀ ilá ó tó ti gbẹ́ ó ta ó ti bá kò ṣẹta ó tẹ̀lẹ́nu ayé ó tẹ̀lẹ́nu àgbà èwo tún ni Jẹ́kúdé ó ṣe, ayẹta ó ṣe, Wọ́n tún ní má tẹ̀sọ àgbà mọ́lẹ̀ o. Lẹ́yìn tó ti ṣe ẹ̀yọ́nú àgbà wọ́n fún ní kó mọ́ tẹ àpòlítà fáwọn àgbà yìí torí wọ̀nyí ṣàgbárí ìgbà mọ́ ti wá ìjọ ìwọ̀n yìí ẹlẹ́jẹ́ ẹjọ́ ọlẹ̀ kó máa ọlọ́ọ̀fúngbọ̀nà jẹ́jọ́ àgbà mọ́lẹ̀ àkókò ìjọ́lọ́wọ́ bá wọn ẹ̀dá kọjá lọ lé mọ́ lọ́wọ́ bí ìyẹ̀bá tí wọ́n mọ́bọ̀ nìkan péré ọkàn yóò rí balẹ̀ ṣe àbọ́kàn yóò balẹ̀ àtẹ̀mọ́ ń lọ nìyí àwọn ìkan bẹ̀rẹ̀ tí wọ́n mọ́ nípa bàbá àmọ́sọ lọ́rọ̀ ẹ̀ mọ́ bí i wọ́n wọ́n mọ́ nígbà tí wọ́n làpá wọ́n ní gbogbo wá ti dín nǹkan kan lè tó ń ta àti àyè wọ́n ìfẹ́ pa láyà sí ìbẹ̀tẹ̀ ìwà ní ìjẹra ní ìjẹra ẹgbẹ́ wọn àbá àtàlẹ́ ìjẹra nígbà ẹ iná pìsì kan bẹ fún gbogbo ẹni tó bá fi ọ̀rọ̀ rẹ̀ mọ́tọ̀ tí ẹni tó bá sì ní nǹkan míì tí yẹ̀wò lé ẹ́bà nínú ẹ̀ láíláí ó nígbà tó bá lánàá ọkàn lọ ọkàn lánàá bẹ̀rẹ̀ ó lè mọ́ ẹ̀rọ tí wọ́n mú lánàá bẹ̀rẹ̀ abẹ́rẹ́ tí ojú wọlé tí tó bá ilé láì tó parí lẹ́rù wàhálà dé ó láì tí ò parí lẹ́rù ìjàgbá dé ẹjá gbà fọlọ́run kábàbọ́rọ̀ lè ṣe rí kábàbọ́rọ̀ kádàrà òṣèkọ̀ láì bàbá kábàbọ́rọ̀ àìgbàbọ́rọ̀ ìyọ́nú ní àìgbàbọ́rọ̀ kádàrà òṣèkọ̀ láì bàbá Àpèjúwẹ̀ sọ́wọ́nù, inú ìjọ sọ́wọ́ mi lọ wà, inú ẹ̀sọ́ náà lára ẹ̀tọ́ ọlọ́run tọ́lọ́run yìí lọ́rùn mi ó ní tẹ́ bá fẹ́ pè orí ẹ̀sìn ó ní ànábì táwọn ẹrú mi bá gbé ìrọ́wọ̀ rẹ sọ ìlú ọ̀nà sọ pé mo súnmọ́ wọn pẹ́ títẹ́ sí ìbùdá wọ́n tẹ̀sí àwọn àtàrà ni wọ́n máa ń jẹ́ pé tó bá pè mí kò bá ti pè mí. ẹnu àbí tún yà náà ó ní ẹ̀mọ́ àrídọ́ ọ̀rọ̀ àmán ẹgbẹ́ àmán jẹ́bà pẹ̀lú àyà máa tẹ̀jẹ̀rú èyí tẹ̀ ń tẹ́ẹ̀bá lè pẹ̀lú àlúkọ̀ yìí kọ́lá àṣìlá ìlọ́sùn àlúkọ̀ tó dá àlúkọ̀ ìwò wá pẹ̀lú àlámùná ọ̀rọ̀ tí wọ́n ń jáde lẹ́nu jẹ́rẹ́ ẹgbẹ́ dákun tá a bá ti bá yá àlámù ẹgbẹ́ dákun bá ẹgbẹ́

àmọ́ torí àkókò ìdádúró báyìí adúrú àgbáńdé lọ káàmì wà nínú ọ̀fọ́ndé ayé nígbà ní ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى الله وسلم على عبده ورسوله وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته ẹ̀jẹ̀ kí gbogbo ọjọ́ pé ìjọba kúnlọ́ máa ń hẹ́ra adápọ̀ agbádùn wọn àti àgbádùn wọn ẹ̀gbọ́n sọ̀rọ̀ bí i wọ́n náà wọ́n dàbí ní pé 5 minutes náà wọ́n fi tọwà sọ àti bí i lọ́dàbí gbọ́dọ̀ ìdíyèsí náà kọ́ ni bí ọ̀rọ̀ àwọn olùmọ́sí máa rí àmì ẹ̀kọ́lọ́mọ́sàlọ́wà sọ́wọ́n ní ẹ̀sọ̀ lórí àyíjọ́ tó sọ fún wa lórí nínú ọkọ́lọ́mọ́sà ti fi mẹ́ta ní àtàlá ti wọn ọ̀nà àti tóbi ọlọ́run àtàánú ọlọ́run ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run kọ́lọ́pàtàkà àti sọ wọn ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run kọ́lọ́pàtàkà àti sọ wọn kọ́lọ́pàtàkà wà dábẹ̀ bọ̀ wọn àtàwọn àti gbogbo ilé wọn àtàwọn àti gbogbo àwọn olùmọ̀sílẹ̀ tí wọ́n máa ń sọ ní àgbọ́nà tí ní àṣọ láti máa sọ kánẹ́lì sọ̀rọ̀ àtàlágbó ní pàwọ́ láti ẹ̀rọ láti wọ́n lọ́pọ̀ láti bàbá sọ́lì kọ̀ọ̀kan láti ṣùgbọ́n náà àti àwọn ọlọ́run láti ọlọ́run iná nílá ìlàlẹ́ ìlàrí ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ ti bá wa tó yẹ wọ́n sọ wọ́n sàlàyé fún wa bá fi sọ wa gbé ẹbọ ìdí jẹbọ yẹ̀kùtọ̀ ní ṣókí wọ́n sàlàyé fún wa wọ́n ní ẹ̀tọ́ ọlọ́run tàbá ti ń gbé fún ẹ̀tọ́ ọlọ́run àti gbogbo láti ìgbà tó fi lórí tó fi sọ ẹlẹ́kùn ta ní sọ jẹ̀mọ́ ọlọ́ọ̀ni nígbà bá tó yàtọ̀ bá tó wá ta pé ìta tó ń ta mọ́ ilé ike kó ní ọmọ bà jábọ́ àbí kí là ń ta fún ìnìmọ́ ní fún ìjọ jẹ̀mọ́ ebi kó ní ọmọ bà jábọ́ náà ni a ti gbà ìgbé ọlọ́run tó ń soyún kò lè já soyún kó ní ọmọ jábọ́ láwọn wa ta pé ìnìmọ́

ọlọ́mọ́sàbà àtàwọn ah, ilé ẹ̀sọ̀ lórí ọlọ́mọ́sàbà àtàwọn ilé ẹ̀sọ̀ lórí ọlọ́mọ́sàbà àtàwọn ilé ẹ̀sọ̀ lórí ah, àwọn alájà wa sáàmì àtúnṣe àmàgánà wọ́n bá wa ṣàdúrà fún wọn ah, àwọn tí wọ́n ṣe agbátẹrù ìjòkó wa lénìí

ní ojú kúrò ẹ̀yọ́rẹ́ lábọ̀ wọ́n tí kọ́lọ́mọ́ta bá wá pé wọn kọ́lọ́mọ́ta bá wá pé wọn àti tí wọn àmọ̀ tí wọn kọ́lọ́mọ́ta mú ìgbà fún kọ́lọ́mọ́ta mú kó ní kábàrí wọn láhàlọ́ra kú wọ́ta ṣe ń dáadẹ́ náà الحمد لله arábẹ́fẹ́lá wàlá àtàrà ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ọlọ́run àtàrà ìfẹ́ ọlọ́run àtàrà ìfẹ́ bákan náà kí àwọn olùmọ́wá tí wọ́n ti dá wa lẹ́kọ̀ọ́ ní àtàtàrọ̀ àwọn tí wọ́n wọ́n ṣe àìmọ̀ràn fún olóko láàárín àwọn olùmọ́sẹ́gbà àwọn àmì ìdàrúlà ti ṣe àbùsàkí عبد الرشيد القطبي والإمام شهد الله ويحبه وبلغ في أشهر الشهور أو الجوع وهذا نحن الموصول أعود لنا من لا تتنوع الحمد لله الله تعالى من عبد الله بن وعلوم أقول عبد الله بن أعلى أعلى رسول الله شيخ عبد الله بن أقول àwọn ọmọ ilé àwọn ọmọ ti àti ìdájọ́ ṣe fún ìkòkòrò àwọn ọmọ ilé ẹ̀rọ ti ṣe ìṣòro lọ àwọn náà ti bá wọn sọ̀rọ̀ nípa àlọ́kọ́ ìgbà sọ̀rọ̀ ó lè jẹ́ pàtàkì tàbí àwọn àpáyà ẹ̀bọ ìrántí ẹ̀tọ́ náà bẹ́ẹ̀ fún nǹkan ní àtàkì ìrànwọ́ ìyàwó wọ́n ti wọ́n àwọn òṣìṣẹ́ náà ìlú onílé ìyàtọ̀ agbára orí sóríkù nínú ẹ̀kọ́ àwọn ìlú ìṣàjọpọ̀ wa ìbéèrè wọn nípa sáwọn ilé ìbéèrè wọ́n ní àṣẹlẹ̀ yìí náà kọ́ nínú síríkù àti àtọ́tọ́tọ́ rẹ̀ ọlá orí ẹ̀rẹ́ kan bí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ẹ̀ máa lọ sí etí orí awakó ìmọ̀ mínírà àtàwọn ọkọ̀ jíjẹ alọ sí etí orí ẹ̀rẹ́ kan sí etí orí bá padà máa tọ̀rọ̀ ọ̀dọ́ tó wá fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ kan yìí ẹni kẹ́wé àwọn pẹ̀lú ọkọ̀ ọjọ́ fún ìran láti rẹ̀ sí nìkan ṣe ṣe é pẹ̀lú alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa alihi wa sallam وشرع الحاكم والقرآن دين مواطن دين مقدس القدس الذي كان المسلمين يصل مواطن المسلمين inú àwọn ìtàgbọ́n ìlàbọ̀lá sí àwọn àìpé lọ́sọ̀ọ̀sẹ̀ yóò wá kó àwọn nǹkan jíjẹ ṣọ́ọ̀tì náà àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ẹgbẹ́ mi tó ní ìlú rẹ̀ yóò wá kó lọ sí ìtì òbèrè yóò wà ní gbogbo ẹ̀sùn tí ó bẹ̀rẹ̀ yóò wà ní ọ̀tọ́ tó bá fẹ́ ẹni tí ó bá ṣe tó ṣe bẹ́ẹ̀ bá. Àwọn oní tí ń ṣe ìfẹ́ bọ́ ní àdúgbò ti sàmà ọlọ́mọṣẹ́ àfihàn pẹ̀lú wọn. Ọlọ́mọba ní sọ̀rọ̀ ẹ̀rọ abẹ́ bí inú ìlú kan ti pa pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ pàǹdéwé ìlú kẹ̀rẹ́. Bẹ́ẹ̀ kàdé ẹ̀kọ́ pàǹdéwé ìlú kẹ̀rẹ́. Ẹ̀kọ́ ìlú

láti ọlọ́ ọlọ́run nígbà ló wù wá oṣù wá nígbà tó wá tó tẹ̀sí òkè ilé ìjọsọ ní ọ gbogbo ọjọ́lọ̀ bá ní ìmọ̀lé ìgbẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ oṣù bá oṣù bá tó kí ọ̀nà oṣù bá fi níjọ náà ọlọ́run tó kéde ìṣẹ́ ìdí gbogbo wa ìtura ti owó lóko ni gbogbo ọjọ́ta tó ní omi òṣèjú ìmúlò omi òṣèjú ìjẹun omi òwúrò fẹ́lẹ̀ gẹ́gẹ́ ní omi tó wá rí ìtọ́kùnrin lọ ní ìdíje bọ̀ ọ̀dá àtàlápà tọ̀mú ogun tọrí ọ̀wùlẹ̀ wá gbé ìdẹ̀rú ìtọ́ nìkan ìtagbára rẹ̀ ti pa ẹni bá wọ èèyàn àtàlápà rẹ̀ ọba tó wá pẹ̀ tán kódà àwọn ẹni tó ojú bí sọ pé àwọn ẹni tí wọ́n tún dé sálẹ̀ ẹ̀kọ́ wọn lórí ìtọ́ tuntun wá ní kí wọ́n ṣàdúrà fún ọ. àti ìmúra lọ sílé òní sáà mọ́ sí ti lọ ọba tó ní kó sí òru olé rẹ̀ ó yá ní oríṣiríṣi ọ̀rọ̀ sáré inú ọmọ tí ó lékọ́ ojú owó tí ó mọ́ ó tàbíà tàbí ìwà fún ebi ń pa àwọn èèyàn tí ó jẹ bá mẹ́rin wá ìwọ̀n bí wọ́n ti kì í mú tẹ̀lẹ̀ tàbíà ebi ń pọ̀ wọn ìwà lọ ń da oúnjẹ mọ̀ tó ti kò lọ ilé ìtura ti dé ipò pọ̀ sí ó sì dé dé ṣúná nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run Wọ́n ní ìṣòro ní àwọn ọmọ tó tẹ̀lé àtọ́pọ̀ ilé yá àwọn tó ti gba church lọ gbogbo ọ̀nà ọ̀nà church bàtí ọmọ náà tó gbé àwọn tó gbé àwọn ìgbà rẹ̀ lọ ọmọ ìgbà àgbà tó yẹ kí wọ́n tó náà wẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ṣàfihàn ní àgbẹ̀yọ̀ rẹ̀ ìsìláàmù fún màhánà ló ti kà káàkà ó gbàgbọ́ ọdún sẹ́kọ̀ọ́ ó ti gbàgbọ́ ó sẹ́kọ̀ọ́ ọlọ́run Islam ìtọ́lọ̀ fẹ́ káwọn èrò ṣe lóyún. Islam ìtàkùnlọ́nà ìtọ́lọ̀ ìtọ́lọ̀ ọlọ́. Tá a gbà lójú lójú tá a ní máa gbàgbọ́ ká fi máa lọ bàbá. Ẹ àti máa dáwọn ìlú ó dàbí ìyàwó lóyún tó ti lọ́kọ ó tún wá mọ́ láyé ìgbà. Ṣé wọ́n kọ́ lórí kò sí? Bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá wà ní láyé lẹ́yìn tó ń tilẹ̀ ọdún ìgbàgbọ́ tó tún wá máa rìn ní àìgbàgbọ́ ọlọ́ọ̀ta ìbéèrè tó ń bà ọ ní àwọn ọba ilẹ̀ kan pàdé ó dàbí bí gbọ́gbọ́n ní ọba ènìyàn pàdé wọ́n á rí òrùka kan lọ́wọ́ ènìyàn wọ́n á bẹ̀rẹ̀ pé àwọn ọmọ òrùka tẹ̀lé olóòrùka wo ní òrùka ìṣẹ́jẹ́ ọ̀pá pẹ̀sọ̀ orí àìsílẹ̀ kan wọ́n náà àfọ́ àdúkà fáwọn òṣèré ìyá yìí kọ́lá gbogbo ìṣọ́ lọ́rùn àbọ̀ lọ́rùn gbogbo ọmọ bá yà mí àti gbogbo ìlànà kọ́ nínú ìṣòro tó wà ní ìlànà àbẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ tí ìṣòro ń gbé Òrùka wọ́n tó yìí tí wọ́n àti bí òṣogbo ní kí ni wọ́n òun máa wá láti bí òṣogbo yóò wá wá sí ọjà yóò wá ní òǹkà fáàjọra nẹ́bù láti bí òṣogbo ẹgbẹ́ wọ́n sọ́wọ́ ọjà yóò máa tàwàrà ká ní bẹ́ẹ̀ ní tẹ bá wọ́ sọ́wọ́ lọ yóò máa tàwàrà tó yẹ kó wọ́n wá láti òṣogbo wá sí òṣogbo ó tún wá dẹ́kun ó kò kàkà tẹ́kùn ìfẹ́ ní àwọn nínú wá ń pariwo gbogbo ọjà kó lè bà níbi ta òkà tó ẹgbà tí mẹ́bẹ́lẹ̀ yìí wọ́n tó jẹ ní orí òkà bẹ́ẹ̀ òkà ìfọ́dọ̀ òsì tó òkà ìgbésí mú wa níbi gbogbo ọ̀wá nìyí ẹni tó gbá nínú kí ló ta ní jẹ̀má ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dẹ́ àfọ́nà káṣẹ̀ ìfẹ́wò àwọn àfọ́nà ọba wa ọba tó ti gbára lé ọba tó ti gbára lé ọmọ ìjà máa ń gbára lé ọba pàdà tó ń sọ. ìbéèrè tó ń bá yìí wọ́n ìjáàrí wọ́n jẹ́ sọ́tù ẹ̀ ó yá wọ́n pọ́pátì wọn láti gbé ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tó dá tẹ́lẹ̀ mi wọ́n jẹ́ sọ́tù ẹ̀ ṣé ìlú wọn ní torí kójú alẹ́ sọ́tù ẹ̀ lọ kí lẹ́ fi ṣe wọ́n jẹ́ ní ọjọ́ wọn nípa tí fọ́tù wọn ti ọ̀rẹ́ wọn pọ́pátì àwọn kọ́ ojú kójú kan sí ọ̀rọ̀ àbí àbúrò àbúkọ́ àwọn ọ̀rẹ́ pọ́pátì àwọn ọ̀rẹ́ wọn ó fẹ́ tí bọ́lọ̀ wọn lè mú lóṣù lọ́jọ́ bẹ̀rẹ̀ ọ̀nà tó bá bẹ̀rẹ̀ àwọn ẹni ọlọ́pọ̀ tó tọ́kùn lọ márùn-ún márùn-ún wá ṣùwá ìlú ìyàwó àwọn ẹni ọlọ́run yìí ìgbà wọn jáde dájú ṣètọ́nù wọ́n tó fáwọn ìyá wọn pé àwọn ẹni

ṣùgbọ́n ni wọ́n sọ fún ọdún àwọn tẹ́ ń pè láwọn òru àwọn bàbá yìí máa ń pè láwọn àwọn ti sáàbò èyí lẹ́ mọ̀ yìí wọn bá ti sọ wọ́n di ìsà àwọn táàmù ẹrù lórí àwọn táàmù ìtà náà ìjẹ́ni ọlọ́run wọn dájú aláwọ̀ torí àwọn tí ò dá àwọn alákọ̀ọ́gbọ̀ àwọn tí níjọba bí wù bẹ́ẹ̀ àwa wò wọ́n bẹ̀ tán àwa ń sọ àwọn náà bí ibi tó sọ àwọn tàná bí ẹlòmíì tó bá kọsẹ̀ àbí mọ́tò tẹ́bílẹ̀tì méjèèjì lójijì kí ní ẹ̀ka yóò ẹ̀dá kí ní àbọ̀ láàárín ìwọ àtẹni tí mọ́tò tẹ́bílẹ̀tì lójijì tó bá pariwo Jesus kí ní àbọ̀ láàárín kọ́dà èmi ọ̀pọ̀ ọmọ ọ̀tọ̀ létí ìgbé ẹni ó pe Jesus ó lóore jù wọn Fúlẹ́ni tó wù dìkì lálọ́pẹ̀ àlọ́bí ọ̀nà, títẹ̀lẹ̀ ọlọ́run ẹ̀ta. Ẹni ìwọ́n tẹ̀ ìlà àlọ́bí ọ̀nà. Ìjẹ́ni ọlọ́run fún àṣẹ́jì ìjọba kò tẹ́lú. Ó jẹ́ kí méjèèjì èrí burúkú lọ́sẹ́lẹ̀ méjèèjì ó. Àgbọ̀dọ̀ bá wọn ṣe ìgbẹ́jẹ́ náà. Ìjọ tí ìjọba ti wá bàrà pé jọba. Ìjọ ọlọ́run tí wá ní àwòrán tá lè lọ fún ìjọba. Ẹ̀jẹ̀ bá ká tó mọ̀ sí láàárọ̀. Ẹ̀sọ̀ fún ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ sí fún ìjọba bísìlá ẹmọ bísìlú gbogbo pọ́tọ́bà tí ó bá ara jà kẹtọ́ mọ́ sí ẹmọ tẹ́kì ìdọ̀bọ̀ bísìlá kẹtọ́ mọ́ wá kú olé kíkẹ́kọ̀ọ́ wá ní ọjà ẹmọ wígbọ́nà yìí ẹwì tẹ̀lé mi ẹni bísìlá tàwàkàndù alàwọ̀ wàlá haúlà wàlá kúwàtà ilá bílá ẹmọ wígbọ́nà yìí tẹ̀kọ́ ẹ̀yẹ ẹja tán ẹgbẹ́ tí ẹ̀ dámú kọ́tọ́mà tí ẹ tó máa gé ẹgbẹ́ bísmìlá wọ́n tó ọ̀jẹ́ ẹjáde ń bá ní ń bá ní ẹgbẹ́ tí a ti mú fídà ẹ máa já pẹ̀lú bísmìlá ẹ máa wọ́n tọ́wọ́ wà lórí wọ́n ní ìdósótọ́ kí ni máa tò kíyàn ló kí máa tòbálẹ̀ kíyàn ló kí ní kí ní ọ̀rọ̀ sí àṣìlẹ̀ sílẹ̀kù àwọn náà kò sọ wọn mẹ́rin ọjọ́ ti lọ àsìkò ọ̀gá wọn mú káṣẹ̀ kíyàn káṣẹ̀ ìbálẹ̀ kíyàn àbí tó lé ṣe ní àwọn onímọ̀ ló pé kì í ṣe àṣìṣe òdòdó àti ìṣe ìbẹ̀rẹ̀ ọ̀bàbọ̀ òdòdó tó jẹ́ sí pé aláìsíwọ́ sí pẹ̀lú àwọn àgbàfà onímọ̀ mo rò pé tẹ́ onímọ̀ bẹ̀rẹ̀ ìgbàláyé tó sọ pé ìpé ìdẹ̀síyàn lẹ́gbọ́ ìfọ́wọ́ ìgbàta àbọ́wọ́ ìgbàlúwò ọmọ ìdájọ́ ìdájọ́ àwọn ọmọ

Bàbá àmọ́ ìbò ṣe wà ìjẹ́ ìpọ̀ lẹ́nu. Bàbá wa lẹ́jà lẹ́jà aláyé àwọn náà bẹ́ lórí. sí rẹ̀. Ibi gbogbo ẹni tó bá ní tó ní jẹ́ ápẹ́rẹ́ ìdájọ́ kájẹ̀ bí yàn, wọ́n ní kò da òkà ìsìlámù. Alájà ìjẹ ní ìyàbùdó, àwọn olùwà sí ìjọ ẹja yìí dáadáa nígbà yẹn. Nínú wà sí wọn, èdè ti gbọ́ wà fún ọmọ ara mi. Ẹnìkan ló wá pè wọ́n lórí fóònù. Nígbà kí ìdájọ́ rẹ̀, wọ́n ní láti tó wọ́n náà ní òtítọ́ wọ́n láwọn àfáà jọ òun náà ti mọ̀ bẹ́ẹ̀ àmọ́ nǹkan méjì làwọn àfáà jọ ń bá wọ́n bá kọ́kọ́ ní ó máa dọ̀bálẹ̀ kíyàn àti ìmọ̀kúnlẹ̀ kíyàn wọ́n láwọn àfáà jọ ń wájà fún ká máa dọ̀bálẹ̀ kíyàn ìwọ́n wá fi ìkúnlẹ̀ kíyàn lẹ̀ ìtàwọn àfáà mi ń bá padà dé wọ́n wà ń jà wọ́n ti wá dé àdúrà dé ogun ní ìgbà ní bákan lójú àwọn ẹ̀ ká tó máa sọ pé ọ̀rọ̀ náà àgbà wọ́n ní bí ti dúró sí ìyọ̀ náà láti máa lọ sàpẹ́lẹ́ tó ń ṣe òtítọ́ àìmọye ìpínlẹ̀ sílẹ̀ tí ó sì káyọ̀ mọ́ torí ìbáná parí ẹ̀ kò bá ní ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ kan ní wà ọlọ́kùnrin ọ̀rọ̀ fún wa sí. Kàfẹ́lì náà mọ̀ ọ̀sẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ sí ìkàrà kánná wà á dà áàrùn ìlú sáré ìgbàlóyìn sọ̀rọ̀ àǹtẹ̀lẹ̀ ọ̀nà ìhàmdùn aṣáájú láàrin ìlú ọ̀hán أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. صلاة الله في التوحيد. kí ẹ̀ka tó kàwé ń báyìí pẹ̀lú ah, àlùsán àbúrọ̀wé pẹ̀lú ọ̀lẹ́ àṣàrí ní ṣe bá ń ṣe ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀